أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ike ọlọ́run wọlé ọlọ́run kọ́ máa bá nẹ́bù Muhammad ẹni tọ́lọ́run ọba mi torí ẹ̀dá yà tọ̀run tọ́run wá tọ́ aràn níṣẹ́ sí gbogbo ayé wípé kó lè jẹ́ ìkẹ́ àti ìmọ̀nà fún gbogbo ẹnì kọ̀ọ̀kan fún gbogbo ẹni tó bá tẹ̀lé kí ọlọ́run wọlé ọlọ́run náà kọ́ máa dọ́dọ̀ gbogbo àwọn àfa wa tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ń bẹ láyé tá à ń jàlùbáríkà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ètò wa ètò yín tá a máa pàdé ní gbogbo ọjọ́ Jímọ̀ báyìí tá a pè ní Al-Hikmat Al-Hikmat náà lètò tí ó kalẹ̀ sójú wòran yín báyìí láti iléeṣẹ́ Orísun tẹlifíṣàn atọ́kùn ètò yín náà ní Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín kan náà ni ọlọ́mọṣà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa mọ́sí Jímọ̀ tòní ọlọ́mọṣì lákìmọ̀fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ètò náà abala tí ṣáájú ọ̀rọ̀ nínú ètò náà ni abala tá a ní Sautul Akhyar tí a ti máa ń pàdé bàbá wa Al-Khalifa Hmm, fadila sheikh muhammad kamil gaaru hmm, muhammad kamil gaaru bàbá sì ti wà níkàlẹ̀ báyìí láti tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wọn tí wọ́n ń ṣe fún wa bàbá ẹ̀bàn sálàmù sáwọn ará alẹ́kùn àlè mọ̀kọ́ ẹ ti dé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. bàbá fadila sheikh muhammad kamil gaaru lẹ́rí yẹn àwọn náà ni wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ ní gbogbo àsìkò yìí ní gbogbo ọjọ́ ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ ńláńlá ni ó máa jábọ́ látẹnu wọn àwọn tó sọ nígbàwọ́ abala tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ náà ni iléeṣẹ́ Garutech Nigeria Limited Garu Technologies Nigeria Limited tí bàbá wa Alhaji wa Luqman Muhammad Awal Garu jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ náà kọ́lọ̀ mọ́ ba iléeṣẹ́ náà jẹ́ sẹ́nitẹ́sẹ́ Garutech kò sí nǹkan táwọn ń ṣe ju wípé wọ́n ń ṣe àwọn irinṣẹ́ ìgbàlódé nípa automobile and garage equipment uh, spraying boot eh, gbogbo kí ni wọ̀nyí tí wọ́n fi ń kun ọkọ̀ ní tìgbàlódé gbogbo ẹ̀ ni wọ́n ń kó wọlé láti òkè òkun wọ́n sì ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ṣe ń lò ó eh, alignment and wheel balancing equipment gbogbo ẹ̀ náà ń bẹ nílé iṣẹ́ wọn bíbá tí ẹ bá ti kàn sí wọn lágbára ọlọ́run ṣáàlá gbogbo ẹ̀ náà ni wọ́n kọ́ yín wọ́n á tún tà fún yín ọlọ́run má balẹ̀ iṣẹ́ náà jẹ́ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run aláìláìlá ká tó kò lórí abala wọn á sọ nọ́mbà tẹ̀lé ìpele iṣẹ́ gartex sí olóògùn ọlọ́run ṣùgbọ́n báyìí bàbá hmm, ọ̀rọ̀ nípa family planning la bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ẹ dẹ̀ sọ fún wa wípé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ hmm. ṣùgbọ́n àmọ́ mú lékiri lékiri àwa ní lẹ́nì náà bóyá ká tẹ̀síwájú bíi ti agúnlé ọ̀rọ̀ sí ní ọ̀sẹ̀ tó kọjá bá. masha allah a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa asahabihi wa sallim amin. Adúpẹ́ fún Ọlọ́run. Ọba tí ó tún ṣọ́ wa láti jímọ̀ jẹjọ tó tún di fi jímọ̀ tèmi. Àmọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ mọ́sàjà ṣe láyé gbogbo retí bẹ́ẹ̀ jímọ̀ tèmi náà mọ́sà fi wá ṣe kóńgẹ̀. Láì ní fọ̀rọ̀ gùn, atọ́rọ̀ àti ìkẹ́ àtìgẹ̀ fún àwọn afá wa tí wọ́n ti wọ́n wájú Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Bàbá wa táà ń rólé fún bàbá Muhammad Awal Àtàndágàrọ̀ Ọlọ́run bá la hawla wala quwwata illa billah èyí tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni family planning in islam ìyẹn tansimil usra tansimil usra fil islam àti wá bẹ̀rẹ̀ pẹ̀lú àtijúwe tó ń jẹ́ family planning fún wa báwo ni western world báwo náà ṣe fojú wò ojú wo ni islam fi wò ó àti wá bá a dórí pé inú ìgbésẹ̀ àkọ́kọ́ náà òun ni kéèyàn ó ṣe ìgbéyàwó lọ́nà tó bá òfin mu nítorí pé ìdílé tá a lá ń sọ̀rọ̀ nípa tá a lá fẹ́ plan yìí àti bí ìyàwó ni ó ti wáyé àti bí ìgbéyàwó ìgbéyàwó tá a wá wí tó bá wá wáyé lọ́nà tó dáa òun náà ni èso ibẹ̀ fi ń jẹun tí ó dáa now èèyàn kan òun dá ọmọ bí gbogbo tọ́lọ́run bá dá ó dá ní méjì méjì ni lọ́lọ́run fi sọ fún wa pé wa min kulli shay'in khalaqna zawjayn Hmm. la'allakum tazakkarun ọlọ́ni gbogbo nǹkan tá a dá méjì méjì la dá wọn ìyẹn ni pé lákọ lábo negative àti positive ẹ rí i pé iná tó tàn kalẹ̀ yìí náà tí positive àti negative tí wọn bá jọ ṣiṣẹ́ ń bẹ̀ ni kò ní múná jáde hmm. ọlọ́wà ni awa extend gbogbo nǹkan ní méjì méjì yìí kì í ṣe lórí èèyàn nìkan ó fi dórí àwọn irúgbìn àtàwọn ẹranko hmm. ọlọ́run tó fi sọ ní àyè mínú alukur'an Quran chapter six Uh, chapter thirty six verse thirty six pé subhana alladhi khalaqal aswaja kullaha mimma tunbitul ardu wa min afusi wa mimma la ya'lamun. gba hmm. mímọ́ fèmí ọlọ́run bá hmm. tó ṣe pé mo dá gbogbo nǹkan ní méjì méjì hmm. nínú ẹranko ni o àbí nínú àwọn nǹkan oko ló fi já sí pé gbogbo tó bá ṣe biology ni wọ́n máa gbọ́ pé ah, àwọn ewéko àwọn flower àwọn náà ń bímọ àwọn náà bọ́kùnrin àtobìnrin wọn ṣe ń ṣe pọ̀ tán ṣe bímọ tọ̀ ibi lọ́nbẹ̀ náà ni pé ìyàwó tá a wì ọlọ́run ní òun dáwọ̀ èèyàn khuliqal insanu da'ifa ó dá wa lọ́lẹ̀ ni ọ̀lẹ tá a wì ni pé ọkùnrin àbóbìnrin nínú ẹ̀dá alẹ́ a lè dágbé a lè dáyé ṣe ọkùnrin ò lè gbádùn ayé láìsóbìnrin obìnrin náà ò lè gbádùn ayé láìsọkùnrin èyí ló fi já sí pé láti wá kó ọ̀lẹ́ wa yẹn kó ọ̀lẹ́ wa yẹn kó ba lè di nǹkan tí ó wúlò ní Islam wa encourage wa pé tọ̀ as soon as possible ní nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa lọ́ra fún kéèyàn ó ṣe ìyàwó tọ̀ ó wá ní aims àti objectives téèyàn fi ń fẹ́yàwó nínú ẹ̀ náà ni ká bímọ ká sì rí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ obìnrin wọ̀mí náà ayé àtìhì an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha. Hmm. Allah. bẹ́ẹ̀ bá lọ́wọ́ bá bọ̀ kó rí ibi tí ó dé sí bẹ́ẹ̀ mi ẹ̀ bá kún láti ìta bó bá délé kó rẹ̀ tó pé ah, ah, ah, ó ṣe wá lé tó bá wọn hmm. ẹ fọkàn balẹ̀ ọlọ́run ń bẹ̀ hmm. waja'ala bainakum mawaddatan wa rahma lẹ́yìn náà lọ́lọ́run tó wá ní pé àti ìfẹ́ àti àánú òun fi sáàrin yín ìfẹ́ tó ń ṣíwájú àtọmọ ọlọ́run ló fi sí àárín inna fi zalika la ayatin liqawmin yatafakkarun hmm. gbogbo ẹni tó bá nílàáká yóò rí ilé pé ah, àmì ọlọ́run ìbẹ̀ nínú ẹ̀ rẹpẹtẹ. now islam wa encourage wa tá a fẹ́ fẹ́ obìnrin ká fẹ́ ọmọbìnrin tó ṣe pé kò ṣe oníṣekúṣe tá bá nípa virgin alhubbu lil habibil awwal ẹni àkọ́kọ́ tóbìnrin bá kọ́kọ́ mọ̀ ní náà ní mọ́ fún nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ tá a bá sọ̀rọ̀ débi eléyìí àwọn èèyàn wa pariwo bá ṣe wá sí wọn tá a bá sọ̀rọ̀ pé ah, fájì ni kí wọ́n fẹ́ àwọn èèyàn wa pariwo bí ẹni pé ní tí ò ṣeé ṣe hmm. níbi táyé corrupt dé kódà ẹni tó bá wá maintain yẹn gan yóò wá já sí ẹni tí wọ́n mọ̀ wá fi ṣe ẹ̀yẹ pé kò ríta kọ́lọ́n kó mọ́sà wá ṣàánú wa hmm. látara ru eléyìí hmm. torí pé ayé ti bàjẹ́ débi pé bóbìnrin kan bá ń preserve ara nísìn gẹ́gẹ́ Islam ṣe kọ́ wa hmm. nítorí maintain ìfẹ́ yìí náà o ipe obìnrin àkọ́kọ́ hmm. alihubu lili habibi awali. masha allah hmm. baba ọlọ́run járe yín lọ́dọ̀ lọ sókè lọ́wọ́ nísìn èyí tí ń gbọ́ àwọn ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ bí tí ń lọ lórí ọ̀rọ̀ tí wọ́n mẹ́nu léyìí wa